أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdá ọpẹ́ tó الله fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni fiqh class níbi tí a ti máa ń ṣe àwọn àlàyé tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa tá a fi lè gbọ́ ẹ̀sìn yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run eléyìí ló máa jẹ́ part twenty nine part thirty apá ọgbọ̀n òun ni eléyìí yóò jẹ́ asọ́láàt ahkamu sọ́lá part thirty àwọn tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀run apá ọgbọ̀n episode thirty òun lè tá à ń rékọ́dù lẹ́nu yìí yóò sì jẹ́ ṣòrótò sehati sọlá yóò jẹ́ conditions of validity of solat yóò jẹ́ part seven ká ṣe àkíyèsí eléyìí àlàyé wo là ń ṣe lọ òun ni àlàyé nípa àníyàtù kàṣàrùtẹ́ni min ṣòro sehati sọlá. àníyàn nínú òun gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn mọ́jẹ̀mú bíi márùn-ún tí a ti kà tó máa ń jẹ́ kí ìrun kó ní àlàáfíà àníyàn náà sì lè tọ́kàn yìí àníyàn yìí la wá ń yọ masail àwọn issues àwọn matters àwọn àlàyé kọ̀ọ̀kan èyí táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti ṣe fún wa. a ti sọ àwọn ọ̀nà méjìlá kan lẹ́ni tó bá ń bá wa lọ tọ́já sí wípé ó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ kọ́lbù níyà wàtẹ̀gìyìrù ha àsìná àsọ̀là tọ́jẹ́ pé yíyí àníyàn po hmm, nígbà téèyàn wà lórí ìran tí ìran ń lọ lọ́wọ́ tọ́jẹ́ pàníyàn ọ̀tọ̀ lèyàn fi wọnú ọ̀run àníyàn yẹn ó dẹ̀ change a ti sọ ọ̀nà méjìlá tó lè gbà wá èyí tó dá ń bẹ̀ èyí tí ò dáa àti yanjú ẹ̀ ní gbogbo part twenty nine twenty eight twenty seven so ibi tá a wá fẹ́ bọ́ sí ní part yìí òun ni ikhtilafu níyàtìl ìmáàmì wàlìmàmúmi àṣé ìmáàmù tó ń kírun fáwọn èèyàn àti ẹni tó ń tò lẹ́yìn ìmáàmù tó jẹ́ èrò ẹ̀yìn káníyàn wọn kọ́ yàtọ̀ lórí irun tí wọ́n ń kí ìmáàmù láníyàn kan lọ́tọ̀ níbẹ̀rẹ̀ irun là ń sọ yìí kìí ṣe àsìná àsọlá o kí wọ́n tó wọnú irun ọ̀tọ̀ làníyàn tìmáàmù ọ̀tọ̀ làníyàn màmúùmù ẹni tó tò lẹ́yìn ìmáàmù jàmọ́ ẹ̀jọ̀ ẹ ká tó farabalẹ̀ gbọ́ mọ́sálà yìí náà yìí sẹ́rí mọ́sálà eléyìí tá a dé yìí ojú pọ̀nà tóun ó ń lọ bíi márùn-ún sí mẹ́fà tí àwọn àáfàá wa tí wọ́n ti ṣe àlàyé àmójúpọ̀nà bíi márùn-ún tó lè gbà wá tọ́já sí wípé ọ̀tọ̀ làníyàn ti ń bẹ lẹ́mìí ìmáàmù ọ̀tọ̀ làníyàn ti ń bẹ lẹ́mìí màmúmù ẹni tó ń kọ̀sẹ̀ ìmáàmù ibo ni ìrun wọn ò ti máa lálàáfíà ibo nìrun ò ti ní lálàáfíà ibo ló já sí pé ó ti tọ́ ibo ni ò ti tọ́ àwọn ibo làwọn àáfàá onímọ̀ ń fi máa ra wọn èwo sì làwa rò pò súnmọ́ òdodo kọ́lọ́n kó gba ìjọsìn wa àáfàá ti ṣàlàyé fún wa nípa wípé láàkìláàfà fi mọ̀ṣẹ̀rọ̀ ẹ̀yáàtì ìtìmọ́mìlì mọ̀sọ́lì bí ìmọ̀mìlì máàtàwá fúkì ìmọ̀fìn níjà àáfàá ní òsì àpẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ nípa pé a ṣe lófin ìlànà ni kọjẹ́ pé ẹni tí ó ń kọ́sẹ̀ ki kí òun àti kani kánìyàn awon jọ rí bákan náà hmm? fardon kánà ti sọ̀lá àwọn sunna yálà bọ́yá àrùn yẹn jọ̀ràn yẹn ni o àbọ̀jẹ́ sunna àbáwọn náà wàá fi lu àwọn náà fi so èyí tí kò sí apẹ̀ẹ́nú ń bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ kọjá pé ìmáàmù fẹ́ kí subuhi àníyàn subu ìrákà méjì màmúmù náà subuhi ìrákà méjì ìmáàmù fẹ́ zuri ìrákà mẹ́rin màmúmù náà tó tó lẹ́yìn ìmáàmù zuri ìrákà mẹ́rin asiri ìrákà mẹ́rin màmúmù náà ìrákà mẹ́rin ìmáàmù magribi mẹ́ta màmúmù náà magribi ìrákà mẹ́ta ìmáàmù ìṣá ìrákà mẹ́rin ẹni tó tó ẹni tó tó lẹ́yìn rẹ̀ náà ìran jimá rákà méjì ìmáàmù ìran jànáza ìran kírun sókùlà kádúró pẹ̀lú alákùbárù mẹ́rin tí ò ní rúkú tí ò ní sojú màmúmù náà irú àníyàn rẹ̀ náà ìran yídì iléyà àbí tunu àwẹ̀ àbí ìran dùá àbí ìran tàràwì àbí ìran náfìlà òru àtàwọn àrùn mi torí bẹ́ẹ̀ kọjá pé nǹkan kan náà ni ó wà lẹ́yìn àníyàn máàmù àtẹn kọ́ sí ìmáàmù eléyìí gan nípìnlẹ̀ tẹnu àwọn onímọ̀ kò lè lórí tí ò sí apẹ̀ inú ń bẹ̀. fún mọ̀tàlá fàálù lẹ́yìn fíìmù ìdàkítàlà fatiniyatul imami walimamu àáfà làwárí àwọn bíi masail àwọn issues tó jẹ́ pé àwọn onímọ̀ ẹnu wọn ò kò wọ́n ní ìyapa ẹnu lórí ẹ̀ wọ́n ń fìmọ̀ ara wọn nípa pé sàníyàn ìmáàmù àtẹni tí ó tó lẹ́yìn ìmáàmù só lè yapa síra wọn àbí ò lè yapa àáfàá ní ṣùgbọ́n wà sọ̀hì èyí tó lálàáfíà tó rinlẹ̀ tọ́jẹ́ pé òun náà ni rọ́ọ̀jẹ̀ òun lọ tẹ̀sùn wọn jù annahu la yushtarotu an tuwafiqo niyatul ma'mumi niyatal imam èyí tó nílẹ̀ jù náà ni pé kèé ṣe májẹ̀mú kọ̀ọ̀kan dandan kò tù láàsì kọjá pàníyàn ìmáàmù àtẹni tó tó lẹ́yìn rẹ̀ káníyàn wọn wá jẹ́ the same thing kó rí bákan náà kó sì rẹ́gí àǹfààní èsì dandan. wàhù àmọ́bíábù ṣàfihì wàbùnà hazm eléyìí sì ni mọ́bíábù ìmáàmù wa ṣàfihì kọ́lọ́ǹkóbá ni kẹ́wọ̀n àti àáfàá wa ibn azmi al-andalusi ìyẹn náà ni mọ́sáàbù àáfàá wa ibn azmi náà àáfàá ni tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀rí tí àwọn àyímọ̀ tí wọ́n dúró lórí pé àníyàn máàmù àtẹni tó kọ́ sí ìmáàmù ìyàtọ̀ lè wà ń bẹ̀ ó lè má jẹ́ nǹkan kan náà gbà míì òun làdíìsì tí gbogbo ayé ti mọ̀ àdíìsì tó kan nú àwọn àpilẹ̀ Islam àdíìsì tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n máa fi bẹ̀rẹ̀ àwọn tíra àwọn ńláńlá àdìsí namal àmàlú bin nejat àti gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn oríṣiríṣi tá a bá fi ṣe ni so àwọn àfa aládìsí yẹn gbogbo bí ló ti relevant so àníyàn tí màmú fi wọnú òrun lọ́lọ́run fi gbàmú rẹ̀ inú ó dẹ̀ fi sán lẹ́sàn àníyàn tí màmú mú ẹni tóun náà tó lẹ́yìn màmú tó bá fi wọnú òrun òun náà ni yóò fi gba ẹ̀san. E ńlọ́lọ́run sì fi wò pé sẹ́rùn rẹ̀ máa jàtẹ̀wọ́gbà àbí òfin ní jẹ́ àtẹ̀wọ́gbà afa ibn azmi àwọn wá ń ṣe àlàyé wọn ní fanasọ alẹ isalam nasan jelija ala analikuli ahadin manawa wọn láti ìfì tá a mú wa àdìsí mamu bukhari àti muslim yìí ntànà bí n sọ ń bẹ tó ń ṣe náà sùn lé lórí tó ń fún wa lẹ́rìí lé lórí ń bẹ ní wípé ní ẹ̀rí tó fojú hàn òun ni pé gbogbo ẹnì kọ̀ọ̀kan o àníyàn tó bá dà lórí iṣẹ́ tó ṣe òun ni wọ́n fi máa fún ládàá even kó má jẹ́ ìrun náà kó jẹ́ àwẹ̀ kó jẹ́ hajj kó jẹ́ zaka gbogbo wa lè yọ zaka kó pé lè yọ zaka nítorí iṣẹ́ àrí mi kélé ọyọ nítorí ọlọ́run kálukọ́ gbà ládàá àwọn èèyàn lè sponsor radio program nínú àwẹ̀ kẹ́nìkan sponsor torí pé wọ́n fẹ́ jẹ kánsílọ̀ ládùúgbò kó lè máa fi campaign pé ẹ kú di pé kiri yóò ní o kì í ṣe mùsùlùmí o nínú tó ń ṣẹlẹ̀ náà lu tiwa ní ìsìn inú ẹ̀ẹ́dì kèfèrí kì í ṣe pé ní trẹ́ǹsì náà ìsìláàmù o ṣùgbọ́n fẹ́ẹ́ fi campaign yọmọ wá sọ́nṣọ àwọn àfáà nínú rọmọbọ́n àwọn àfáà yẹn ní ọmọ wá ṣe campaign fún pé àkọ́tà kẹsìn kódà wọ́n máa sponsor wá sí wánú àwẹ̀ ó máa gbé láìsí fáwọn àfáà ó máa fún wa mílíìkì àníyàn tiẹ̀ sí ni wípé kí ni o kò lè fi ṣe campaign so lè fi wẹ́n tó sponsor program torí tọ́lọ́n tó jẹ́ mùsùlùmí tí ó gbà láadáa ẹ̀ńtẹ́ pé torí campaign ni tó bá wọlé sponsorship rẹ̀ ó jẹ́ sábàbí fún ó sì wà ní kádàrà pé yọ wọlé tí ó bá wọlé kò fẹ́ kàn ní ládá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run lórí sponsorship rẹ̀ àbẹ́ńtọ́ lọ ájì torí pọ́n wá táìtù àti kò lè rọyìn àtẹ́ńtọ́ lọ ájì nítorí ìtọ́lọ́run gbogbo iṣẹ́ tá a máa ṣe yẹn àdífì kónú ẹ̀ nọ́sọ̀njẹ̀lì ẹ̀rí tó fojú hàn tó clear ni pé likuli ahadé màá náwà àníyàn tí kálukú bá fi ṣiṣẹ́ náà ni ó fi máa gba láadáa àáfà lọ́wọ́ arìnlẹ̀ bá ń pé àṣemọ̀ọ́mọ̀ àti màmúmù náà tá a bá ráwọn ibìkan táníyàn wọn ti yàtọ̀ hmm? kò sí ní tó burú ń bẹ̀ àwọn àìmọ̀ àwọn àáfàá tí wọ́n dúró lórí pé àníyàn ìmáàmù àti màmúmù ó lè mọ́ rí bákan náà jẹ́mọ́ ibi tá a bọ́ sí mọ́sálà kan ni o in tó jẹyọ lábẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn question táwọn èèyàn máa ń bi wá masala ìlàfi máa ń yanjú ẹ̀ pé àníyàn máa ń mọ̀ àti èrò ẹ̀yìn lè yàtọ̀ àdìsí tá a sì lò náà rè báwọn àfáà sì máa ń lò torí pé ńgbà tá a bá máa mọ̀ sáìlù wà ní ìsìn àmọ́ àrí pé ah, àbẹ́rẹ́ rí nǹkan ṣètùmọ̀ ọ̀rọ̀ táwọn àfáà ń sọ ìrè àwọn àfáà míì àwọn ń sọ lọ́dọ̀ táwọn pé ah, àníyàn máa mọ̀ àti màmú mọ̀ gbọ́dọ̀ yàtọ̀ wọ́n ní ó yàtọ̀ kílẹ̀ wa rí tẹ̀yìn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn lo àdíìsì ànábì sallallahu alaihi wasallam àdíìsì Bukhari àti Muslim náà làwọn náà lo tánàbì ní ìnámọ̀ ju'ila imam lè yóò tàmàbì ànábì láàyàn ìmáàmù fún yín kẹ́lẹ́ máa kọ́ sí rẹ̀ ni fàlàtà tálì fún àlè ẹ má yapa àmọ́mù yín o àwọn ní pé ní ìsìngbà tí wọ́n bá wá láníyàn asiri ìwọ́dẹ̀ jẹ́ zuri lọ́ba wọlé lọ́ba jẹ́ ìmáàmù pẹ̀lú àníyàn zuri ìmáàmù sálámà tán ìwọ náà sálámà lọ́ba tó ara bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illa àáfà ìwé lẹ́tún ṣe kà mọ́ sí òsì tẹ́tẹ́ ń tọ̀nà kí zuri mo kí lẹ́yìn máa mu àìmọye àwọn ọmọ sàìlù táwọn èèyàn máa ń fa mọ́sálásí téèyàn bá wà fi sùúrù yanjú ẹ̀ ó dà àwọn mọ́sálásí mi rù pẹ̀lú páwọn ọ̀dọ́ wọn farabalẹ̀ ṣàlàyé ọ̀dọ́ mi ìtọ́jẹ́pọ̀ ti ọmọ pọ̀ tọ́ ṣùgbọ́n kọ̀ lẹ́rìí lọ kọ̀mọ́ bó ṣe lè ṣàlàyé òun náà bá dà ságídí wọ́n bá di pé ẹ ni ẹ àdí ànígbò lànàbì ti sọ bẹ́ẹ̀ ó yẹ má yà Kùránì wá ẹ má díìsì wá ìkan ti sá wá bá wa bá ń rí ọmọ <laughs> pé nǹkan ìtọ́ lóòótọ́ ṣùgbọ́n kọ́ ọmọ bí ó ti ṣàlàyé ẹ̀rí ẹ̀ tó gbọ́dọ̀ àwọn mọ̀sáárì lù báyìí kò nídìí ká da mọ́sálásí rú ṣùgbọ́n lẹ́tọ̀ àwa bàbá bàbá àbáwọ̀ ọ̀dọ́ náà àbáwọ̀ èèyàn tìrú àwọn mọ̀sáárì yìí òye kábi àwọn àfọ́ òní mímọ̀ tọ́já sí wípé ìmọ̀ wọn ó tọ́ náà dárìn kán farabalẹ̀ wo àwọn tíra gbogbo tá à ń sọ ẹni nínú àwọn tíra àwọn tíra fẹ́kẹ̀ àwọn tíra ńláńlá tí èsì tíra ọgọ́rùn-ún tí èsì tíra fifty so àwọn tíra fíkì ńláńlá ṣàlàyé àwọn mọ̀sáìlù yìí jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tó ní wípé anábì ah, ní pé ayan ìmáàmù kẹ́ ẹ lè máa kọ́sì rẹ̀ ni ẹ má yapa àmọ́ọ̀mù wọ́n ní ní ìṣẹ̀ṣẹ̀ tí wàá yapa àmọ́ọ̀mù báwọn nígbà tí mọ̀mọ́ bá lánìyàn asiri tí màmúùmù tó tó lẹ́yìn mọ̀mọ́ lánìyàn asiri àwọn àáfàá tí wọ́n ní àní èsè dandan káníyàn máa mú àti èrò ẹ̀yìn orí bákan náà wọ́n ní àdífihùn náà lẹ̀rí tiwa náà pé aláníyàn wọn lè mọ yàtọ̀ ó lè yàtọ̀ wọ́n ní tọ́ra àdífihùn ẹ lọ ẹ kà síwájú wọ́n nínú àdífì yẹn tànà bí ń sọ ń bẹ̀ kì í sọ̀rọ̀ àníyàn ló ń sọ ọ̀rọ̀ al-amal àwọn al-amal wal-af'al az fi sọ́la wọ́n láwọn iṣẹ́ àwọn activities àwọn actions àwọn rights tí máa ń ṣẹlẹ̀ nínú òun lànàbí ń sọ wọ́n ní kí ló fàtà àṣẹ sọ bẹ́ẹ̀ ànàbí yẹn o ànàbí ọ̀sọ̀rọ̀ àníyàn náà àdìsí rárá kìí ṣe pé tọ́tọ́ ni pé ẹ má ya pa àmọ́mọ́ yẹn náà àníyàn wọ́n ní tó ń sọ kàn ẹ má ya pa rẹ̀ níbi iṣẹ́ ìrun kọ́mọ̀jà kí màmú ọ wà lọ rùkù ẹ̀yin ọ wà lórí ìdù ìmàmù wà ń sùjú ìdù ẹ̀yin wà ní ìdù wọ́n lànà bí wọ́n á sọ pé fàyíza àrọ́kà nínú àdìsí náà ni o ó ní ara tá ní ẹ̀mọ́ ìyapa àmọ́ọ̀mù ni pé tí mọ́ọ̀mù bá rùkù fàrùkàrù ànábì sallallahu alaihi wa ó lẹ́yìn náà yà lọ rùkù wàyíza àrọ́fà tó bá gbórí ẹ̀ dìde bóyá gbórí dìde kú òun rùkù àbò gbórí dìde kú òun ni ṣùgbọ́n ti rùkù lè tọ́ wà ń tó bá gbórí dìde kú òun rùkù fàrùfàrù ẹ̀yìn náà gbórí dìde kú òun rùkù wà ìdá àsájàdà fàṣjùdù tí màámù bí ilé lọ forí kalẹ̀ ẹ̀yin náà forí kalẹ̀ o wà ìdá àsọ́là jàálísán fàṣọ́lù jùlùsà jàmọ́ ẹ̀ tó já gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ a mọ́ gbọ́ yé tá fẹ́ kírun jàmọ́ tó jẹ́ pé màámù wa òun làwọn àpọ̀ ọmọkùnrin ní ìkájù ṣùgbọ́n nǹkan ń ṣe lẹ́sẹ̀ àbára ọ̀yà ò lè dúró yóò dákú ṣùgbọ́n tó ṣe òní ọmọ kò rẹ̀ kò dọ́pọlọ ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ affected àbí ẹ̀ẹ́tì rẹ̀ tó bá dúó màmù lè ṣubú tàbí kọ́ dákú tí màmù bẹ́ẹ̀ lè jókòó kírun fún wa àwa náà jókòó kírun lẹ́yìn màmù ni a sì gbàládá lọ́dọ̀ ọlọ́ bó ṣe wà náà fíkìú là ń ṣàlàyé anábì ní ìmáàmù yín wà ìdá sọ́là jàálí sàn fásọ́lù jùlù sàn àjùmáyé tí màmù yín bẹ́ẹ̀ lè já sí wípé kọ̀ǹdíṣàn rẹ̀ ó jókòó kírun ni ẹ̀yin náà ẹ̀yà jókòó kírun àáfàá níta bá ti wà díìsì ti clear rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àníyàn kankan ọ̀rọ̀ àfàálù zọ́hírọ̀ ni àwọn iṣẹ́ tó hàn tá a máa ń ṣe nù ẹ mọ̀ yapa mọ́ọ̀mù bẹ́ẹ̀ kì í ṣe kí mọ́ọ̀mù tí a wà ń sùjú lẹ́nìkan wá wà nírú tó tún ka Kùránì lọ torí náà ká gbòye èyí tó rinlẹ̀ náà ra àwọn onímọ̀ tó sì làlàáfíà tó sì wá lọ́kàn balẹ̀ òun ni pé àníyàn mọ́ọ̀mù àti màmúmù ó lè yàtọ̀ àádẹ́ tó máa ráwọn àdísì náà tá a fi bọ́ tírẹ́sì ẹ̀ e nígbà tá a bá ń tẹ̀síwájú lórí agbọ́nrin yìí àáfàá nígbà tá a ti wá yanjú eléyìí báyìí ọwọ́ á ku súwárù àwọn oríṣiríṣi ọ̀nà tó lè gbà wá àwọn súwárù ìkìtìláàfì níyàtìlì ìmáàmì wàlìmáàmù àwọn ọ̀nà tí kí àníyàn ìmáàmù àtẹni tó ń kírun lẹ́yìn ẹ̀ kọ́ yàtọ̀ síra wọn ẹjẹ́ àwò ọ̀nà alákọ̀ọ́kọ́ àsúrọ́tùlẹ̀wúlá ọ̀nà àkọ́kọ́ òun ni sọ̀láàtùlẹ̀ mùtànáfílì khalfal muftarid sọ̀láàtùlẹ̀ mùtànáfílì khalfal muftarid jama òun ni kọjá sí pé ẹni tó fẹ́ kí náà fílà kó kí lẹ́yìn ẹni tí ń kí ọ̀ranyàn àníyàn ẹnìkan nù wọn yóò jẹ́ tọ̀ranyàn àníyàn tẹnìkejì yóò jẹ́ nàfílà jama àáfàá nírú eléyìí wàhíyà já ìzà ẹ̀ńdà àmàtì alìlẹ̀ ẹ̀lmẹ̀ mínàlá àyímàtì làárùbà wàhẹ́ ìrìhì fẹ́ẹ́ rí kọjá sí pé ẹni tó fẹ́ kí nàfílà ó kí lẹ́yìn ẹni tí ń kí ọ̀ranyàn àáfàá ní òsì tó burú níbi eléyìí rárá náà fílà lòun fẹ́ kí ìrun jàmáà náà là ń sọ yìí o àti màmúùmù ní ìsìn òun ni mùtànà fílì òun lẹni tó fẹ́ ṣe náà fílà ìmáàmù ìrun ọ̀ràn yẹn lòun ń kí sẹ́ǹpá nìyẹn wọ́n ṣe kí ni o àníyàn ti yàtọ̀ báwọn tá a bá wo irú eléyìí àáfàá ló tọ́ nínú ṣẹ̀ríà nínú àwọn ẹ̀rí eléyìí tí àwọn èèyàn lò òun làdí ìfi àbúzárì algifari radiyallahu anhu nínú àdífin anábì ń sọ nípa ara tí ó ṣẹlẹ̀ lópin ayé anábì ní káyífà anta ìdàkánat àlékà òmùrọ̀ yuakhiruna sọ̀láàtà anwakutiha ìrẹ́ abúzárì bóò ní ó ṣe rí njọ́ náà lọ́n fún ọ bóò ló ṣe wà gan-an tó bá di gbẹ̀mí rẹ bá gùn tó ń bẹ láyé nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ jáwọn aláṣẹ mùsùlùmí wọn ò ní kírun lásìkò wọ́n máa lọ́rùn lára how you may tuna sọ̀láàtà à ń wà kọ̀kìyà wọ́n pa irun hmm, wọ́n yọ àdá àtọ̀bẹ tì báyìí wọn ò ní kí lásìkò rẹ̀ mọ́ ó lóun wá sọ wípé ta àmúrù ni ẹwà wọn sáré ilé òjíṣẹ́ ọlọ́run ìwọ mọ́mọ́ kí mọ́mọ́ tí ì ṣe kí ni ìwà ànábì fẹ́ sọ fún mi ni o guidance wo ló fún mi tálámọ̀rì bá ti ń ṣẹlẹ̀ káwa náà máa bi àwọn onímọ̀ òdodo ẹ̀yin àáfàá kí lọ́lọ́run wí kí lànà bí wí bó ṣe yẹ ká máa lo láì fowá nù òbí wa kú afẹ́ pín ogún ẹ mọ́ lòdì igi ìyàwó mẹ́ta náà ní ẹ̀pín sí mẹ́ta ìdí igi kọ̀ọ̀kan ara kí lọ́lọ́run àtànà bí wí àáfàá ẹ fẹ́ ṣe nìkáyì ẹ mọ́ lọ́mọ gé kéèkì àlùsì kan kí lọ́lọ́run àtànà bí wí ẹ mọ́ wọ wedding gown tí ó fa ìhòòhò ìyàwó lẹ̀ kí lọ́lọ́run àtànà bí wí ìlú ń dàrú só ti yé àtànà bí wí gbogbo ntaaba a ṣe ẹjẹ́ àmọ́ sọ pé kí bí wí kọ́mọ̀jà sípa àmọ́ lo àìmọ̀ kan àbí ìfẹ́ wa àwọn sàbẹ̀rẹ̀ àwọn gbàgbọ́ ó ní wà bí kí fẹ́ gbà mọ́ràn kí pa mí láṣẹ kí lọ́ sọ pé ń ṣe tó bá dìgbà náà ó ní sọ́ọ̀lì kò ti hà yá lásìkò tiẹ̀ hmm? fàyínà ha máa àwòm fàṣọlì ìwọ́ ti kírun lásìkò ọ̀ràn ṣùgbọ́n o tún wá rí i pé ìgbà táwọn náà fẹ́ kírun tiwọn gan ti fẹ́ lọ tán ó ní fasọ́lì yá a tún bá wọn kí náà nígbà ó ti lè bá wọn kí fa iná alákànà fìlà èyí tó bá wọn ìmáàmù yín ìgbà náà tí wọ́n ń fi ìrun lọ́ra kíun náà fìlà ni ó jẹ fún ọ àṣẹ́sà àbẹ̀yà nàbí ti jẹ́ kó yé wa ifi àdìsí ẹni tó bá máàmù kírun bẹ̀ náà fìlà ni ó ti kí ọ̀ràn yẹn ìmáàmù sí ẹsẹ̀ ń kí ọ̀ràn yẹn tiẹ̀ ìrun náà fìlà ló kí lẹ́yìn ìmáàmù àáfà ló tọ́ bẹ́ẹ̀ ó tọ́ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ ní aswad radiyallahu anhu àdíìsì yẹn gùn díẹ̀ òun làdíìsì tí sàábé pàtàkì tí mò ń sọ yẹn tó gbà wá òun ti kírun ṣubú ìtẹ́lẹ̀ kó tó wá di wípé kini tí ó wà ṣẹlẹ̀ òǹgbà tó di pàànà bí àṣàlám àdéhìfì àbẹ́yìí sọ ohun tó fún wa ni o so ti yá àbí òye ànábì àṣàlám ọwọ́ ara àwọn èèyàn méjì kan tọ́já sí wípé àwọn ò kírun pẹ̀lú rẹ̀ tí ó wa ń sọ pé ẹ bá àwọn méjèèjì yẹn ẹ bá ń kó wọn wá ń hmm? ànábì ni ẹ bá mi kó wọn wá àwọn yẹn ti kírun tẹ́lẹ̀ ń tiwọn wọn ò wá kírun pẹ̀lú ànábì wa sallallahu alaihi wasallam àsìkò ájì nìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kí ni tí òun àṣẹlẹ̀ wọ́n wá nílò òjìṣẹ́ ọlọ́run iná kúnná kọ́dísọ̀ lẹ́yìnà fi rẹ̀ hàlìnà àwọn ti kírun lórí ìrìn àjò wa tàbí bẹ́ẹ̀ kọ́ lórí nǹkan ọ̀gbun wa àwa ti kírun tẹ́lẹ̀ ti kírun hmm? anabi sallallahu alayhi wa alihi wa sallam ó wá ń ṣàlàyé fún wa pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ fàlà tẹ̀fàálù fàlà tẹ̀fàálù wọ́n ti kírun lé gangan ni só ti yé wọ́n láwọn ti kírun nínú ilé káwọn ò tó máa bọ̀ anabi wa ń sọ fún wọn pé tó bá dìgbà míì ìdásọ̀ láìtù máa fi rè hàlíkùmá torí pé sàgbénú tó máa ń wí tó bá di àsìkò tó jò bá rọ̀ tí muhammed bá fẹ́ pinnu sọ́ọ̀lù fìrè ha àlìkàn sọ́ọ̀lù fìrè ha àlìkàn àìsíbù yìí ti kàn so rihila àti máa jẹ́rìn àjò bákan náà wọn a tún máa lo gbólóhùn yẹn fún àwọn nǹkan ọ̀gùn tá a máa ń lò rìnrìn àjò ṣùgbọ́n ti bí àwọn ilé ni bùyúùtì ni wọ́n ní tọ́wárí ànábì ní ìdásọ̀ lẹ́tùmọ̀ fìrì hàlìkùmọ̀ súnmọ̀ àtẹ́tùmọ̀ mọ́sídìdà jàmáà àti ànábì ní tọ́wárí pọ́wá ṣẹlẹ̀ báwọn tẹ́ ẹ ti kírun ti yín nínú ilé ẹ wá dé mọ́sálásí tán kí jẹ̀mọ́ fasọ́lì yá máa wù ẹ yá bá wọn kírun ni o fàyínà alákùmọ́ náà fìlà ibi táwọn lọ́ládé yìí àrẹ́bí ilé ìtẹ́ bá padà kí yẹn náà fìlà ni ó jẹ́ fún yẹn ìmáàmù dẹ̀ lánìyàn ọ̀ràn yẹn ẹ̀yìn lánìyàn náà fìlà kámọ̀wé ṣe àsìkò púpọ̀ ilé ìkọjẹ́ kó yé pé ọkọ̀ tọ́ná kọjẹ́ pé sọ̀láàtù lèmọ̀tàná fílí khalifa lèmọ̀tẹ̀rì kọjá ọ̀dà ẹlẹ́kejì sọ̀látùlì mọ̀fẹ́rì kọ́lfàlì mọ̀tànáfíl òun ni kẹ́ni tó fẹ́ kí ọ̀ràn yẹn kó kí lẹ́yìn ẹni tọ́já sí wípé ó ń ṣe náfílà sọ̀látùlì mọ̀fẹ́rì kọ́lfàlì mọ̀tànáfíl eléyìí olójú pàtàkìjà sórọ́ tó fa àníyà ìmáàmù ló ń ṣe náfílà ní ìsìn bọ́yá run tí wọ́n ń kí kèé sí ìrun ọ̀ràn yẹn ẹni tó sì fẹ́ kí ọ̀ràn yẹn òun ọ̀jẹ̀ máa mú mù ìmáàmù ti náà fílà lọ àáfà lélẹ̀ yìí náà tọ́ súwà ọ̀nà tóun náà tó lè gbà wá póríṣiríṣi ọ̀nà kan nù ẹ̀ òun làdíìsì jábìrì ọmọ abdullahi ló gbà wá fún wa kọ́lọ́n kó bá ní sí wọn. àáfà wa mu'adh ibn al-jabal radiyallahu anhu gbogbo aláfin mu'adh sàbí pàtàkì ni òun ló máa ń kírun ṣáì pẹ̀lú ànàbíyàn sálàm súnmọ̀ yẹ́rìjọ́ ìlà qawmihi fayusalli bíi ntilka òun ò ti kírun ṣáì lẹ́yìn ànàbí èyí tó òun kí lẹ́yìn ànàbí yẹn lọ́rọ̀ yẹn àti ẹ̀ ṣùgbọ́n torí pé náà àwọn sàábé mẹ́rin tán mọ kùránì káàpọ̀ láyé ànàbí àsálàm ọ̀kan ni wọn ni Mu'adh ó mọ kùránì káàpọ̀ hmm? jẹ̀mọ́ Mu'adh àwọn yẹn mọ kí ni tí ó wàá ṣẹlẹ̀ òun ló wá kírun lẹ́yìn ànàbí yóò wàá lọ kírun fún àwọn jàmáà rẹ̀ èyí tóun líìdì àwọn jẹ̀mọ́ rẹ̀ yẹn náà fílà làníyàn tiẹ̀ àwọn jẹ̀mọ́ rẹ̀ tán kírun lẹ́yìn rẹ̀ àwọn jẹ́ muftarid irun ọ̀ranyàn làwọn kí ìyẹn ni àáfàá wa alhafiz ibn hajar alaskolani kọlọ́n kó bá ní sanwó lẹ́sàn-án rí kó bá ní fi ọ̀run kẹ́ bàbá ibn hajar bàbá wa ń ṣàlàyé wípé hadith yìí wọ́n fi ṣe ẹ̀rí aláṣẹ́hàtì ìpètìdá ìlìmọ̀fòtárìbì bìlìmọ̀tànàfílì wọ́n láwọn àáfàá máa ń lò pé ẹni tó bá fẹ́ kírun ọ̀ràn yẹn lè kí lẹ́yìn onínàfílà bìnà aláàánà mọ̀áàzà kánà yẹni wí bìlìwúlà alfarb wàbísà níyà ànáfù torí pé mọ̀áàzù alákọ̀ọ́kọ́ tó kí lẹ́yìn ànábì yẹn àníyàn ọ̀ràn yẹn ló fi kí ẹlẹ́ẹ̀kejì yẹn ló máa jẹ́ náà fìlà fún un àáfàá ní kódà tá a bá tiẹ̀ tún wò gan nínú àwọn rìwáyà míì fún àdìsí Mu'azu ọmọ Jabal irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ńjọ́ kan tí Mu'azu tó kírun ṣáì fún àwọn jàmọ́ rẹ̀ òun ó ti kí ṣáì lẹ́yìn ànàbí àṣàlà àwọn èèyàn rẹ̀ ọmọ dúró de pé ìmáàmù wá fẹ́ dé ìmáàmù fẹ́ dé ìmáàmù fẹ́ dé so n ló fàǹjọ yẹn tí Mu'azu tó fi bẹ̀rẹ̀ bá kọ́ra tẹ́ ẹ bá rántí àti sọ̀tọ́jọ́ bẹ́ẹ̀ náà àwọn previous episodes ní sàábé pàtàkì kan tóun ń bọ̀ láti oko ń tiẹ̀ tó ti rẹ òun tó fẹ́ kóun ó tiẹ̀ kírun kóun ó tó máa lọ ilé tí fi fa jama ìrun tó fàgùn yẹn lárakùnrin yẹn sì rárá járun tó sẹ́gbẹ́ kan mọ́sálásí tóun ara kírun tiẹ̀ tó ń lọ ilé tán fi mẹ́jẹ̀ lọ́dọ̀ ni tó òun ti lóko látara ó ti rẹ òun kóun ni mọ̀hásùbá ni mọ̀hásùbá ń farun gùn sàábì yẹn dẹ̀ fi kún wípé ilé òjíṣẹ́ ọlọ́run torí pé wàyí mohamed sọ́là máa kàlẹ̀ ìṣá mohamed ti kọ́ kírun ṣáì pẹ̀lú rẹ̀ nígbà tó wá kírun pẹ̀lú rẹ̀ tán súnmọ́ àtà fàtàtàhà bí súrátìlì bàkàrà ọwọ́ adé ọ̀fẹ́ kírun fáwọn alọ́bátúnbẹ̀rẹ̀ bá kọ́ra lẹ́yìn ìgbò ti kọ́ kírun pẹ̀lú rẹ̀ àwọn arìntí ẹ̀ atún adébákọ́lá ló tó wá fi kírun lójèmí ọjà àrùn ànábì ń ṣe mùnàfíkì o sàbẹ̀ yẹn sì padà kúkú ṣe ìdí ni kọ́lọ̀ ń bá sí i irú àdíìsì yìí ẹ̀rí ni pé ẹni tó fẹ́ kírun ọ̀ràn yàn ó lè kí lẹ́yìn onínà fìlà àwọn Ramadan yẹn náà máa ń jẹ jáde ó dé mọ́sálásí ti kí ṣáì tán wọ́n kí àwọn kí raka méjì wọ́n sálámọ̀ tán ìwọ ó dìde ìwọ náà ó mú rákà méjì tó kú wa tó kafa tí alásán tó ní kákẹ́ ó jẹ́jẹ́ irú àwọn mọ̀sáìlù tó bá ti rí báyìí ní táàmù fi yanjú ẹnu èèyàn lè kí ìṣáì lẹ́yìn ẹ̀ tó ń kí tarawih àníyàn tiwọn ní náà fìlà àníyàn tì máàmù òun ni kó ń kí náà fìlà tarawih fáwọn èèyàn ìwọ tí wọ́jọ́ ìrun àníyàn ṣáì ọlọ́run gbà wọlé tá a bá ti gbọ́ eléyìí yé àmì máa fúnra wa ní problem rava àṣẹ alimosterid kọ́dí yóò sọ lí khalif alimotanafil àwọn àáfàá àlẹ́ni tó fẹ́ kọ̀ràn yẹn ó lè kí lẹ́yìn onínáfílà á dúró ni yẹn lẹ́nu bíi ibn rahman ẹ jẹ́ àpàdé ní part thirty one ìran tí yóò part eight ti conditions of solat so à ń farabalẹ̀ sí àwọn àlàyé yìí kó lè wa yékéyéké. Yeke òun ni abẹ́lẹ́ nǹkan gbàjọ sẹ́ wa o kó sì wá lọ́mọ àlìjáná kọ́mọ́ sí wa lọ́mọ àná subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.